tó fún àwọn ààyò rẹ̀ lé pẹ̀lú Islam. ọlọ́run ọba tó fi ímánì ìgbàgbọ́ òdodo tó fi buyì fún àwọn ààyò rẹ̀. ọlọ́run ọba tó gbé tó dá ilẹ̀ tó sì máa sámọ̀ga ní àwọn apẹ apẹ lórí ara wọn tó jẹ́ wípé lórí déédéé ló dalé lórí mo ń yan ọlọ́run ọba náà lẹ́yìn tó pọ̀ ní ìbámu sí agbára ọmọ ènìyàn ẹ̀yìn tí ahọ́n kan ò lè yìn débi tọ́lọ́run ọba tó ga dé. ẹ̀yìn tí àwọn kan pé kó sí okùnfà ṣíṣẹ́ gbòógbò ìkẹ́ ọlọ́run lórí wa mo ń jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba wa náà ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ọba tí ò lórogún kan ọba tá a bí tí ó sì bímọ. ẹ̀rí yìí gẹ́gẹ́ bí mo ṣe ń jẹ́rìí rẹ̀ sẹ́yìn olùgbọ́ọ̀lù náà ń jẹ́rìí bẹ́ẹ̀ sẹ́yìn jẹ́rìí pé bẹ́ẹ̀ ni ọlọ́run kọ́ bá ẹ̀ di ọjọ́ oríire ọjọ́ gbọdọ̀ kíá mi ọjọ́ tá a pàdé ọlọ́run bá wa mo ń jẹ́rìí fún àlejò Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run bá wa náà ní iṣẹ́ rẹ̀ sí ni òun la fi parí àwọn ànábì ọlọ́run nípa rírán wọn wá sáyé ọlọ́run kó bá àtàlẹ́ fún kájọ fún ànábì sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ àwọn àkàhábò rẹ̀ àwọn tọ́lọ́run bá sàlẹ̀ sàlẹ̀ láti ran ẹ̀sìn islam lọ́wọ́ láti ṣe àgbéga fún súnà sànàbí sallallahu alaihi wa sallam. ìbẹ̀rù ọlọ́run bá jọwọ́ wa kọ́nà wa kí ó rọ̀ wá lọ́rọ̀ bẹ̀rù rẹ̀ yóò dá lórí kámọ́ sírò èrè tá a jẹ àtàdánù tí ó bá wà èrè tá a jẹ àtàdánù tó bá wà bí yẹn ti máa lọ ayé nù. èyí ó máa jèrè yóò máa pàdánù pàdánù á pàdánù èrè náà ní kọ́lọ́n jẹ́ títí sáàbì jèrè tí ó mú wa yọnu àmọ́ di ọ̀ràn yẹn lábẹ́ ìdèrò ọlọ́run ká máa sírò ká máa ibi tí èrè wà ká sì máa bójú ibi tí ṣọ́tẹ́jì wà torí pé lónìí ayé tá a wà yìí àyè iṣẹ́ ni lẹ́yìn náà ọlọ́run gbẹ̀mí wa lẹ́yìn wá àgbà náà ìṣirò ló kàn tó sì ó sì wẹ́ wíwẹ́ rẹ̀ ni wípé nǹkan kan ò ní padà mọ́ àfi tọ́lọ̀ ń bá máa máa sàmójúkò fún wa ìtumọ̀ pé ìṣirò àlùjámọ̀ wẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wọ́n máa fò láyé. wọn nígbà tá a ti rélé tá a ti rélé yẹ fi tó kù nígbà tí wọn bá mọ̀ díẹ̀ mọ̀ kò rí bẹ́ẹ̀ níbi ìṣòro pàlùkìyàmù kò sí nǹkan kan tí wọn sádà mọ ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé tíra àkọsílẹ̀ tó ń kọsẹ́ wa sí la

kaba jẹ orukọ yìí níwọ̀nba ibi tágbára ọmọ ènìyàn mọ̀ gbogbo orúkọ yòówù tá a bá wà kárí wípé nínú orúkọ ọlọ́run yìí àbí nínú òròyìn kí á mú ẹ̀sìn Islam ká mọ́ ọ̀rẹ́ ọ̀kan náà olùmọ̀ sọ pé ọba wa àjùlù ولا يظلم ولا wàlà ayàfà من ìbáàdàn owó mínú òdòlmá Sheikhul Islam Ibn Qayyim الله. ló sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ìmọ̀ ọ̀lọ́ olóòrùn ọba wa ádìlù ni onídéédé ni ọba tó jẹ́ pé kò ní ṣe àbòsí ẹrú rẹ̀ ò sì ní páyà pé yóò ṣàbòsí fóun àfi pé yóò bá gbọ́ ọlọ́run bá náà gbọ́ lèyẹn páyà pé òun rà bòsí látọ̀dọ̀ ọlọ́run. gbàtọ́lọ́ ọba wa sọ bẹ́ẹ̀ ó tún wá sọ nínú ọ̀rọ̀ míì tí èsì alukur'an kẹrin wípé ẹ̀yin ẹrúsìn mi èmi ọlọ́run ọba yẹn ẹlẹ́dàá yín mo ṣe àbò sí eléyìí ìdàkejì àlẹ́ àdìlù ìdàkejì déédéé ó ní àgbóyìn àbò sí mo ṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe léèwọ̀ láàrin ara yín. ẹ má sábò sí ara yín o. gbogbo tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ ló sọ bẹ́ẹ̀ pé ọlọ́run bá kì í sọ̀rọ̀ alábòsí kò sí àríyànjiyàn kankan bẹ́ẹ̀ ẹni tí òkùnkùn bá wà nínú ẹ̀mí ẹ̀ tí ń ro àbòsí sọ́lọ́run kì í solùgbọ́ lọ́wọ́ bá gbọ́ o wàyí sọ́ọ̀lá wàyí sọ̀ọ̀nà kódà kó kírun kódà kó báwẹ̀. ẹ̀ǹtí bá ń rò wípé ọlọ́run ọba chíkì òun àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ kódà ìdùnnú máa sọ ọba disappoint òun ìròyìn tí ń bẹ lára ọmọ ìròyìn èrí tí ń bẹ lára ọmọ ádámà wọn a ti máa fi sọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pé ọlọ́run sọ ọkọ òun mọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn yẹn wọn sọ pé tẹ́lẹ̀mí ṣùgbọ́n ọlọ́run ọba ọlọ́run fi ọmọ èèyàn lẹ́nu ìyẹ́ omi ń káṣíkáṣù sí ilẹ̀ àtọ̀ di ọjọ́ kan tí ojú ó yọ ní àkọ́ níbi ìnira àti fìtínà wọ̀lẹ́yìn àdòbìlà ojú ó yọ lápọ̀ àkọ́ ibi tọ́lọ́run fi ojú bọ̀ náà pè ní àkọ́ ojú yóò wá yọ sàgbẹ̀dà nígbà tí ìrìn abá dójú ẹ̀ ọlọ́run bá kọ́ mọ́ tètè wá bẹ́ẹ̀ ọ̀rọ̀ táwọn ọmọ èèyàn sọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ bí ìbá fẹ́ bá jọba láàánú Anabi kan ò sí nínú àwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam tó fún wa ní tó jọ pé ọlọ́run bá sàbò sí kò sí lọ́dọ̀ ànábì ọlọ́run bá kankan. tòun ti dẹ́pẹ́ ní orúkọ ọba wa oní alẹ́ àdè ó bá ìròyìn ó bá ìròyìn pẹ̀lú alẹ́ déédéé tàbí pé ọlọ́run bá wa ní àlẹ́ àdùn níbi déédéé tó jẹ́ pé kò láàlà gbogbo bá a ti ń lọ ayé ìbọ́lọ̀ ti dá wa yìí nínú déédéé justice ọlọ́run ọba tí ò láàlà ni ìkẹ́ ló sì fi ṣe fún wa wàláhì a sì mọ̀ bá àríbá kan náà a sì mọ̀ pé gbogbo wa tọ́lá rí jẹ rí mu bákan náà asọ̀fẹ́ lómi ń dààmú kó tó rí jẹ kó tó rí mu àmọ́ pé gbogbo agbára lè wá dúdú náà lónìí láti di oṣù kan oṣù mẹ́ta oṣù mẹ́fà ọdún kan ẹlòmíwà lọ sí tù inú déédéé ọlọ́run wa náà ni gbogbo tó bá fẹ́ láyé yìí níta abẹ́ ká gbọ́ yé bẹ̀ ni pé inú déédéé ọlọ́run wa ni wàláhì nínú ọkọ̀ ọlọ́run bá tà ń sọ yìí náà ni torí sọ pé yìí ni àrọ́mtò dólmà àlàáfíà èmi ọlọ́run ọba ẹlẹ́dàá yín ṣe àbòsí léèwọ̀ lórí ara mi wàjà á ń sòwò bẹ́ẹ̀ nà fún muharraman mo ṣe ní haram lórí yín ìdákéjì ọlọ́run wa ṣe ní halal òun náà ní àlẹ́ àdùn déédéé dọ́gbadọ́gba. nínú àwọn àdájọ́ ọlọ́run ọba tó jẹ́ tayé àti tàlìkìyàmà ìròyìn náà lọ́lọ́run bá ń lò kí ẹsẹ̀ kọ́ ọlọ́run bá wájú ní déédéé ńgbà kan. ó wá nígbà míì wọ́n wá jẹ́nà náà òun tó fi dá iná lọ́ba tó dá lùjẹ́nà inú dédé ọlọ́run bá olódá ọlọ́rọ̀ olódá aláìní olódọ̀gà olódọ̀mọṣẹ́ tí ń rẹ́rìn ti mọ́ lónìí torí nǹkan kan fi fún un òun ló sì pé sọ nínú dédé ọlọ́run bá ní tí o bá rí bẹ́ẹ̀ bóòlù á sì nígbà àkọ́kọ́ náà máa ń bẹ̀rù tó jẹ́ pé gbogbo àwọn fífi ìṣẹ̀lẹ̀ yẹn ẹnìkan ò rí tiẹ̀ control tó wọn tó bànújẹ́ ló bá mú wá ó gbà náà ní kódà ìbá jẹ́ pé túláàsì ló fi gbà yorùbá àwọn fi máa ń ní ìgbà ó gbà náà ní tí ò bá ṣẹlẹ̀ bóòlù á sì mọ̀ kọ́lọ́ọ̀ bá mi tọ́wọ́ á jẹ́ pé níbi ìpele ọlẹ alánà wàlà ala wàtà ilà bìlà eléyìí náà ta rí mú ìkẹtẹ kágbára wa ni o Ọlọ́run ti rọrùn àmọ́ àwọn tó gbọdọ ọba agbára wọn ni wọn pàfẹ́tì ni àwọn ẹlòmíì gọ ni àwọn ẹlòmíì kan ni ìyẹn pọ̀ lọ́dọ̀ àwọn tó déédéé ń ìlànà sí ó burú pọ̀ fèéjì tó nìkan kò sí nǹkan kan tí ń da gbogbo àgbáńlá ayé rú ìdàkejì déédéé yìí ni tó bá ti pa bá lè ṣe déédéé ni àná ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ òjò kẹrẹ̀ yóò mọ̀ pọ̀ tí ó rẹ̀ lẹ̀ gbẹdẹgbẹdẹ dáadáa. Islam sọ́lọ́ nadi ti sallallahu alaihi wa sallam. òun lè fúrájì náà sì ní jáwórì àdìyáni làhásì islam láti mú àwọn èèyàn jáde kó níbi ààbò sí oríṣiríṣi ìlànà tí wọ́n pè lẹ́sìn láti mú wọn padà síbi déédéé ti islam. ọlọ́run bọ̀ dá sánmà kò dálẹ̀ kò dá wọ èèyàn kò dá gbogbo ń tàn rí láwọn dábàá léwéko kò dá wọn torí nǹkan kan míì torí pé àfi bí àfi kó jẹ́ pé kí déédéé ó lè rinlẹ̀ lórí ilẹ̀ nínú sọ́dọ̀tún nìka àyà kẹrin àyà ògójì ọlọ́ọ̀bá ní inna Allaha la yazlimu mithqala darra ọlọ́run ní fáàdù sí dídí òkò mọ́ ẹni tó kéré jù nínú nǹkan tó jẹ́ pé ọmọ èèyàn lè má fojú rí àti tẹ́ ẹ bá gbé ahò ojú tẹ́ fi wo tó bá kéré tí ò sì fojú rí lọ́lọ́run fi sọ wípé òun ò ní ṣe àbòsí kan tó mọ bíi dárọ̀ ní tó kéré jù tẹ́ẹ̀ lè fojú rí bóyá tẹ́ bá gbé ààbò ẹ máa fi wò sójú gan bóyá ẹ tún lè má rí ní tó ké ọlọ́run àbòsí tó mọ bẹ́ẹ̀ kò sí lọ́dọ̀ wọn lọ. ìdàkúntà mímọ yóò lùnà bí hádà kìtà tí ó wà sí ní bá jẹ́ nìkan náà tí máa gba tẹ́ra ń bọ̀ tá a pè ní al ọlọ́ọ̀bá sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹfà ayé ọgọ́rùn-ún àti mẹ́ẹ̀ẹ́dógún wàtá mẹ́ kánínà tòrọ́ bìkà síbi kọ́ọ̀n wà àdìlà ọ̀rọ̀ ọlọ́ọ̀bá rẹ ó pé pérépéré ó mú dópin ní tòdodo àti ní ti déédéé gbóńtà bá bá ń bẹ ẹ̀sìn ọlọ́ọ̀ni ká sì sìn gbogbo làbárí tọ́lọ́ọ̀ fún wa ọlọ́ọ̀ni ká sì sìn. gbogbo ìdájọ́ tọ́lọ̀ mú wa pé eléyìí ìdájọ́ ni eléyìí ìdájọ́ ni eléyìí ìdájọ́ ni pé àwọn ìdájọ́ yàtọ̀ síra wọn gẹ́gẹ́ wọn ṣe sí bó ṣe yàtọ̀ síra wọn làwọn ìdájọ́ gbogbo ìdájọ́ pátápátá bóyá ṣe é ni àbí ẹ má ṣe é ọlọ́run bá pa wá láṣẹ pípé àdéhùn ó pa wá láṣẹ pípé rẹ̀ pẹ̀lú àwọn kèfèrí gan eléyìí ṣẹlẹ̀ nínú suratul Maida suratul Anfal àyà fifty eight bákan náà suratul Maida àyà kẹjọ nítorí ọ̀n ti ń sọ wípé ní suratul Maida wala jurimannakum shana'anu qawmin ala alla ta'dilu àrídìlù ó wà akọrọbù ìtàkùwà ẹ má jò fà ẹ má jò wáyé lórí pé kórìíra àwọn èèyàn kan ọlọ́run bá ní ìfà àtàwọn kékeré torí ìnira tí wọ́n fi ń kàn ìtàn ìbáná bí láyọ̀ sọ̀kalẹ̀ fún àtàwọn tí ń bẹ láyé àti gbogbo mùsùlùmí tí ó mọ̀ tẹ̀lé ṣùgbọ́n àwọn tí wọ́n ń tẹ̀lé lọ́wọ́ ńgbà tálùkù ránù sọ̀kalẹ̀ lọ́nà bá ń bá wí lákọ̀ọ̀kọ̀ kó tó kà wọ́n tó sì jẹ́ pé wọ́n ní mùsùlùmí lára láyé ńjọ́ náà lọ́rùn tí ìbá ti báyà ń sọ̀kalẹ̀ báyìí kódà wàláhì yóò kọjá àlà ìkọjá àlà ó ṣẹlẹ̀ tí ó pọ̀ àwọn tí ń fèsì nira gan tí wọ́n fojú wu iná ogun àwọn kìfìrí àwọn ọlọ́run bá sọ ọ́yà kalẹ̀ lé lórí ìpè wà láàjèrè mọ́nà kò ń ṣànà áàánú kọ́wọ́ torí hétírèdì tí ń bẹ lọ́kàn yín sí wọn ẹ má jẹ́ ó ṣokùnfà kó gbé yín lórí àlẹ́ àlà tàdílù kẹ mọ́ wá sí déédéé wọn tí nǹkan bá dà yín pọ̀ wọ́n sì wà ní ìdààmú wọn nígbà náà dèlù ni ṣe o ó wà lè takuwa ọlọ́run tó sọ pé ó takuwa kò sọ pé òun lè bẹ̀rù ọlọ́run ó ní ọlọ́run òun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run tó ọba pa ànábì láti ilé iná sallallahu alayhi wa sallam nínú sọ́rọ́pù ṣòro sọ́rọ́ forty two ayé kẹẹ̀dógún wà umirtu wọ́n pa mí láṣẹ tani máa ń pa ànábì láṣẹ sallallahu alayhi wa sallam wà umirtu lè áàdé làbáyé làkùn ọlọ́run pa mí láṣẹ kì í ṣe déédéé láàrin ànábì pín nǹkan láàrin àwọn àǹsọ̀rọ̀ àtàwọn màhàjírùn lọ́jọ́ kan nígbà nígbèsè ayé ẹ̀ ló jẹ́ pé àwọn àwọn tá ń pè ní kàwáárí jù táwọn olùmọ̀ bá ń sọ pé látọjú ayé ànábì ló ti bẹ̀rẹ̀ wọ́n tírèsì ẹ̀ lọ síbi ọ̀rọ̀ tí mo fẹ́ mú wáyé àwọn kàwáárí jù jámù kárìj àwọn tí wọ́n máa jáde sí ìjọba lọ́nà àbòsí tí wọ́n máa jáde sí ìjọba tí wọ́n máa jáde takò ìjọba tó wá pé lọ́nà àbòsí ni àwọn ni kàwáárí jù. ńbẹ náà nínú àlùmọ́ ànábì sọ̀rọ̀sọ́là irú wọn o wọ́n wá sọ ọ̀rọ̀ ẹnìkan tó sọ̀rọ̀ yìí wọ́n wá sọ wípé ìwọ ìwọ òun jù sí ọlọ́run eléyìí kì í ṣe ìpín déédéé o ẹ pín ìdá o wà nù ó wà nù àwọn ààyè ànábì pọn ilà máa di fàmìyà àdì tí n bá ṣe déédéé fani ó ṣe déédéé láyé kò sẹ́ni tó ṣe déédéé láyé mọ́. torí pé ntọ́nà wa sọ̀kalẹ̀ fáànàbí sọ̀lọ̀ sọ̀lá sọ́kàtò tí ó bá wà ń bẹ̀ ni àwọn ọmọ wa kí fòzólù yóò ti pọ̀ àwọn àyè tá a sọ pé ó ṣàbòsí yóò ṣàbòsí yóò ṣàbòsí yóò ti pọ̀ torí pé àwọn tó ní ayé lọ́wọ́ wọ́n tẹ̀ ẹ́ lẹ̀ wọ́n tẹ̀ ẹ́ lẹ̀ ẹlòmíì ń fẹ́ kó jẹ́ pé ojú ìsájú ń ṣẹlẹ̀ kò ráàyè lọ́dọ̀ ànábì sọ́lá sọ́lá ẹlòmíì kó jẹ́ pé torí ipò tóun ní òun fèlè yìí jẹ gàba kan kò ráàyè lọ́dọ̀ ànábì sọ́lá sọ́lá ànábì náà sọ́lá sọ́lá wọ́n tẹ̀ fún kò gbà á. débi pé àwọn ìyàwó ẹ̀ béèrè pé òjíṣẹ́ ọlọ́run ba àwọn ọba Rome àwọn Kisra àwọn Kaisar tó sì jẹ́ pé kékeré ni wọ́n takùtọ̀ náà wa dóde ojú àlàbí téèyàn takùtọ̀ náà ń dé wọ́n fi wọ́n lì wọ́n fáìn báwa bẹ lọ́hùn ìnira ikọ̀ ọlọ́run tún sọ ayà kalẹ̀ ó fi pèsè fáwọn ìyàwó ànábì ànábì kan ló pèsè sallallahu alaihi wasallam wọ́n banújẹ́ ànábì fún lórí parapara. Para àbí ẹ ní òré ó lapa lẹ́ẹ̀kẹ́ ó lapa ní ìhà rẹ̀ kò sì tún sóúnjẹ ńlé ni wọ́n fi sọ bẹ́ẹ̀ aya ló sọ̀kalẹ̀ bóyá aya twenty eight ní sọ́tìlá aya ni ọlọ́run fẹ́ fi tú wọn ká lọ́dọ̀ ànábì tí wọ́n bá yé lọ nǹkan tún náà tọ́lọ́ dàn lọ tó bá jẹ́ kọ́lọ́ ọ̀hún alẹ́ fẹ́ àtànábì sọlọ́dọ̀ àlùfáàlám kí ẹ gbà mú tẹ́ ẹ bá fẹ́ yín sọ fún un a pa láti ìsàrẹ́ ẹ̀kọ́ nà yóò tún yóò tún yín lẹ̀ sàrọ̀ àjẹmìlà ní titúlẹ̀ wọ́ọ́rọ́ tẹ́ báyé yìí lọ nígbà tá a yà sọ̀kalẹ̀ bá nàbí kàjáde sallallahu alaihi wasallam tọ́lọ́lọ́ sí wọn lọ́nà wọn ní iqtarina Allaha wa rasulahu àṣẹ̀fà ọlọ́run àṣẹ̀fà ànábì o gbólóhùn tó ń jáde lẹ́nu wọn nìyẹn pẹ̀lú ìbànújẹ́ nítorí nítawọn wí láyà ti sọ̀kalẹ̀ táàmù kàtàlùkì àwọn òfìdé sókílẹ̀ yìí pè ní ìnira ẹ̀yin ò báyìí sí àwọn tẹ́yìn wò lára ni ẹ̀yin mọ̀ pé ọlá wọn àtàlùkì àmọ̀lẹ̀ yìí wà tí mùsùlùmí bá gbà bẹ́ẹ̀ àní pàdò sí àní bá wọn lọ́wọ́ sí torí àwọn kàtí àwọn kàtí máa ń fà kan ó fẹ́ kan ó fẹ́ kan àwọn èèyàn kan rọ́wọ́ mú lọ ẹ náà jókòó tẹ́tẹ́rẹ́ lọ ṣé bẹ́ẹ̀ mọ̀nà ṣé bẹ́ẹ̀ mọ̀ ẹmọ̀ náà tẹ́ ń gbà ṣàṣeyọrí sẹ́yìn ń pè láṣeyọrí láìpẹ́ ni àpadà tá ni. orú ẹ̀ ń yẹn báyà lórí àwọn ìyàwó ànábì. àwọn ìyá gbogbo lágbàlá yé. ó sí pé èèyàn ò lè má ṣe bí èèyàn ayọ̀ ní máa kọ̀rẹ́ẹ̀tì èèyàn ìsìláàmù ní ó kọ̀rẹ́ẹ̀tì bí ọ̀rọ̀ kan tẹ́mi àtàwọn ọmọ ya kan sọ̀rọ̀ lónìí ní ìsìn láìpẹ́ yìí òní kò sí kò sí ọmọ èèyàn létò ìwọ̀n báyìí tó díẹ̀ lání nínú àdámọ́ èyí tó ti pọ̀ mbẹ̀ láàmà gbé láàmà rọ́ǹg láàmà lò lọ́nà tó rọ́ǹg àwọn nǹkan kan díẹ̀ nínú àdámọ́ wa tí ò bá sí tíra tí ò fi súnà àwọn nǹkan tó bá mu nínú àdámọ́ wa ni wọ́n bá díẹ̀ ni inú mi jẹ́ pé àdámọ́ wa kọ́ làwọn fi ṣe ẹ̀rí ẹ̀sìn كتاب الله سنة رسول الله àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn kan tó نبي لنا nínú kìtàbù àti súnà àwọn nǹkan díẹ̀ láàmú wá ẹ̀ láàbò pé àdámọ̀ wa gan ó túmọ̀ sí pé nǹkan yìí rí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn pátápátá la tó lọ síbi níjọ ọmọ èèyàn kankan ò máa ń ṣe nítorí wọn bá sọ̀kalẹ̀ ló ń kọ́ yàn máa ṣe nípa àtàyé àtúntà kíá náà. ọlọ́run bá pa gbogbo ẹ̀dá náà láṣẹ tànẹ́bì lásọ yẹn sọlọ́ lọ́sọ̀lá ọlọ́run bá pa gbogbo ayé náà láṣẹ ọlọ́run ní inú lọ́ọ̀ yà á múru bìlà ábìlì wà ní ìfà wà ní ìfà ìdè kúrúbà ẹ̀rí pa ayé àmọ́ sábà ká lọ́jọ́ júmọ́ gbogbo ọlọ́run bá pa gbogbo aláṣẹ pé ká ṣe déédéé nínú àwọn èèyàn nínú àwọn èèyàn méje tí ó wà lábẹ́ ìbòjì ọlọ́run lọ́jọ́ ìgbéga tí ó mọ sẹ́yìn ó mọ yọ látara ogun látara látara ìdààmú àti gbóná janjan oorun tí ó sì ní ju bíi mẹ́ẹ̀lì kan lọ sí ọmọ èèyàn tí ó sì ní síbòjì ní àti lábẹ́ àlẹ́ àrùsù ọlọ́run àwọn ìran méje kìí sẹ́yìn méje péré o irú ìran àwọn èèyàn méje nínú wọn ò ní alimami al-adil adarí. Al tó bá jó ní déédéé iye tí wọn bá iye bílíọ̀nù tí wọn bá jẹ ìran kan nù òun wá ní àdínkù kọ́kọ́ gbé síwájú gbogbo ẹ̀ tó bá jẹ́ adarí tó wá jẹ́ onídéédé kìí ṣe tá a bá ń sọ wípé adarí adarí adarí èmi àtẹ̀yìn náà adarí ni wá o ó láyè tá a ti ń darí ni o. ẹ má jẹ́ o pé ọ̀dọ̀ ààrẹ lọ́kàn yóò kọ́kọ́ lọ ẹ jẹ́ o pé ọ̀dọ̀ gọ́vùnà pé káì ọlọ́run mọ́ àwọn rárá o àtiwọ́ náà o àtẹ̀mí náà ọlọ́run mú wa níbi tó sọ kalẹ̀ ní bọ́rẹ́lẹ̀ ni pé káwa ti fẹ́ tọ́ta gbọ́ ìlú náà ò ní hàn wá lé ti gbá ó ti fi kankan dè wá ó ti fi kankan mú wa náà ní gbọ́ yẹn. síbẹ̀ lómi máa ń ṣe fáàrí pé èmi láńlọ́ọ̀dù tó gbé yàrá fún yín tó ní kápá lórí yàrá yín láńlọ́ọ̀dù kọ́ ni tó ní kápá lórí yàrá yín nígbà tẹ́ ẹ̀ bá sì fi lélẹ̀ tí ó sì gbà tí wọ́n bí dà ìtẹ́sí mọ̀ pé adarí lẹ́yìn náà nù adarí nìyí ó lè lọ ẹ̀wọ̀n tó bá kọjá àlàmì yàrá ẹ̀yọkan láńlọ́ọ̀dù lè lọ ẹ̀wọ̀n adarí oní gbogbo wa o ó kàn jẹ́ pé ọlọ́run lo àwọn èèyàn kan torí àṣẹ àbí ìjọba láti lè kọ́ àwọn èèyàn láti lè mú àwọn èèyàn papá mọ́ra láti ṣe déédéé àǹfààní tí ń bẹ fáwọn nìyẹn ọlọ́run ṣàánú àwọn olùmọ̀ pẹ̀lú àwọn àgbékalẹ̀ wọn láti lè ṣàtúnṣe ọkàn àwọn èèyàn kan àwọn ọ̀lágbára kan tẹ́tí máa mú yàn kọ́lá lọ́wọ́ kọ́lá ọ̀rọ̀ kù ni táwọn èèyàn ó sì gbọ́wọ́ àtìlẹ́nu wọn àwọn nípa gbọ́lẹ́nu àwọn àfáàní wọn kò sí tá a fẹ́ ṣe àtẹ̀lé náà ni o àwọn nǹkan wà wọn ò ní tẹ̀lé tíjọba wà tó láti wọn pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé tó bá tẹ̀lé níta kojú ẹ̀rí nì tí ìwà ti pé pé wọn kojú ẹ̀rí kò bá ti ṣe àwọn èèyàn kan tó wà yóò wá di tó ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wá padà ń sin lọ́hùn náà yóò wá kó àwọn èèyàn péréte tí wọn kàn máa fi jófin. gbogbo mẹ́sẹ̀gì sámà pátápátá torí déédéé mọ̀ ni. déédéé dọ́gbadọ́gba ó wà ní ayatò rẹ̀fà láti sàmàwí ìyá olómọ̀ fàtọ́nà fi kọjá kalẹ̀ ìní gbogbo ọ̀sùnmọ̀ ṣàkíyèsí àbòsí ti bá bẹ lọ́dọ̀ wa o ọlọ́run ní ará àwọn òjíṣẹ́ wa pẹ̀lú àwọn ẹ̀rí àtàwọn àmì látọ̀dọ̀ àwọn ọlọ́run a sì sọ kalẹ̀ fún wọn وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط àti gbé òṣùwọ̀n kalẹ̀ òṣùwọ̀n dọ́gbadọ́gba nítorí táwọn èèyàn ó lè wà lórí déédéé ẹ wọ látara ẹ̀sìn ọlọ́run àbí kí n bá yà yẹn délẹ̀ náà wà á ń zánálẹ̀ hadid a sì sọ hadid kalẹ̀ irin ní jẹ́bẹ̀ fi ìbá sùn ṣẹ̀dí dẹ̀ ẹ lè fi para yín ẹlẹ́fihàn ilẹ̀mọ̀ irin ọlọ́run wa anzal hadid asọ irin kalẹ̀ èyí tá fi ṣe léènì tá fi ń jà èyí tá fi ṣàdé olóró èyí tá fi ṣe oríṣiríṣi àwọn katapila tí ń kẹ́rù káàkiri àti èyí tá fi ń jà àti sọ̀gbọ̀nrín tí ń ṣiṣẹ́ lábẹ́ omi ọlọ́run àwa náà la sọ̀ fún yín tí ìbá kún ṣẹ̀dí dún ẹlẹ́tí jà àti kí tó ni wà màná fi òǹlì nà àǹfààní ti pọ̀ ń bẹ̀ fún yín tí ìyẹn pé irin tẹ́ fi rọ nǹkan tí èsì ti jà ẹ fi lọ hajj ẹ fi lọ Kuwait ẹ fi lọ Germany ẹ fi gùn lọ ẹ tún gùn bọ̀ tóbi dórí ìtàbí mú kọ tóbi dórí ìtàbí ń túbọ̀ tù àti ìtàbí ń dè sọ́nà máa sọ fún ẹ pé máa bàrà tó náà bílíkì táàbù ní ṣe kò sí nǹkan kan tá a sàlẹ̀ fún un kírọ̀ ọlọ́run ó yẹ ká máa ronú pọ̀ ọlọ́run o wàláhì èyí tó bá mọ irin lò fún nǹkan tó náà pé ah ẹnìkan tó kọ́kọ́ sí ìbàlú nàìjíríà ah ẹnìkan tó kọ́kọ́ sí nǹkan báyìí nílùú òyìnbó ni ló wá di pàtàkì ọlọ́run tó sọrin kalẹ̀ ẹ̀ wá mọ̀ náà ó fi irin ṣe nǹkan ní òkè ṣe kó sí irin o. ọlọ́run ẹ wá wo sọ́ọ̀sì in tó lò yẹn tẹ wá padà rí pé kìí ti tọ́lọ́run kìí ti property ọlọ́run ọlọ́run bá sọ ìta ló fẹ́ jà níyàn all over the world wa anzalnal hadid asọ irin kalẹ̀ yẹn ni pé kàlákínà kìí ti pé ń jábọ̀ láti sọ́nà á dáa fún yín tí ìbáàkún ṣẹ̀dí dún ó lẹ́bí sí nǹkan ìjà wọ́n mọ̀ fi náà àwọn àǹfààní pọ̀ tó sì sí sì sí fún yín. ọmọ aráyé ti ṣe wọ́n ti ṣe nǹkan tó yẹ tó yọ ẹ bá dojú tán máa bóyá láì sí ọmọ gan fi para wọn ti kalẹ̀. ọlọ́run ni ọmọ ọmọ yẹn sọ̀rọ̀ nítorí kọ́lọ̀ ọlọ́run ọba wọn lè mà kó sì ṣàfihàn ẹni tó fẹ́ sí tó ọlọ́run bá ló kẹ́ wa tó báyìí ní ó di mẹ́ntì yóò sàrán ti fẹ́sẹ̀ wàrúùsùlà àtàwọn òjíṣẹ́ rẹ̀ gbogbo tẹ́ẹ̀bì tẹ̀lé súnà ọlọ́run tẹ́ẹ̀bì tẹ̀lé súnà tànàbí sallallahu alaihi wasallam bèlè gọ́ì ní kọ̀kọ̀ torí pé òun ló adíárì ìmọ̀n tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ní kọ́kọ́ ọlọ́run fi dákọ̀ ìkọ̀kọ̀ ń bí nígbà ní ọlọ́run dákọ̀ ìkọ̀kọ̀ àti gbangba. níbí ìkọ̀kọ̀ nìkan lọ́wọ́ bá dákọ̀ torí pé òun ló iman ju ti gbangba lọ. ṣùgbọ́n afẹ́ máa gbangba èèyàn torí àǹfààní tó jẹ fún láyé. ẹni tí ń kírun sẹ́yìn kan ò mà gbẹ́ ọlọ́run ló mà pé ń tó bá kú àní sí torí kan ò gbẹ́rù pé ń kírun. a ní kó sàfi ná pẹ̀lú ọlọ́run ńlá àwọn kan tí sọ pé kọ́kàn wọn sàfi ná ẹ má sọ pé báyìí lẹ́sìn inú ká ṣe òun báyìí ló ní ká sọ báyìí ló ní àwọ̀ sọ báyìí ló ti ní àjẹun irú iṣẹ́ báyìí ló ní àṣe irú ilé báyìí ló ní ká má ṣe kọ́kẹ́ ìwọ̀n sàfi dá ìwọ ti tẹ́ tọba bá bẹ́ẹ̀ kó láyé àfi kéèyàn jẹ́ kí gbangba ẹ̀ náà bá tọ́lọ́run mu níbàámu sí tíra tọ́lọ́run bá sọ̀kalẹ̀ lórílẹ̀-èdè yìí nìsín ẹ̀gbọ́n máa dápọ̀ àwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn gba àwọn kan ẹlẹ́sìn ìbílẹ̀ tá a bá yọ ọ̀tá àwọn eléyìí ń kó ẹni tí kílèmù tíra láti sánà ló kù mùsùlùmí àtẹnudé ìṣe mùsùlùmí tó jẹ́ christian wọ́n kílèmù tíra báwọn ní tíra kan tó sọ̀kalẹ̀ síbẹ̀ ní àbíbẹ̀ kan bó tẹ̀ jẹ́ pé ẹnfà ọmọ mariama ọlọ́run rántí bá ọ rántí àwọn dání àwọn ọmọ israel tí ó sì ràn wọ́n bí ó tún àti gbogbo àwọn táàmì lórílẹ̀-èdè pátápátá ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam lè ká jẹ́ àmọ́ báwọn bá tẹ̀ wá sílẹ̀mù pé òun ni àwọn ń tẹ̀lé síbẹ̀síbẹ̀ náà ọlọ́run fún ìfọmọ́ríàmọ̀ ń tíra àwọn ẹlẹ́sìn àbáláyé náà máa lu ọlọ́run gbọ́pẹ̀lẹ̀ kalẹ̀ àti fáà àwọn mùsùlùmí à ń sí nínú ìjìn kẹrin níbo làbò sí wà lóòótọ́ sọ̀rọ̀ fún ìfọmọ́ríàmọ̀ ní ìjìn àmọ́ ti dí ìhùn gbàtà lùkùrán dìde èèyàn kan ò lè máa bẹ láyé àfikójú ọmọ alẹ́yà náà bíi sọ́lọ́ ọ̀sọ́lá nígbà tọ́lọ́run ti rán òun wá tí èdè pé oyin sanwó-rámà ni ìránṣẹ́ ọlọ́run bá kàn sí. ògóńgó tọ́lọ́run bá tètè orí ẹ̀dá wa òun náà ní kí déédéé ó lè kí ó kó kálífà mú ká déédéé lórí ilẹ̀. èyí tó wá ga jù nínú àbòsí tọ́mọ yẹn ṣe ní ìta lè máa sọ pé àbòsí ilé yìí àbòsí ní tọ̀hún àbí àbòsí ní tìyín èyí tó ga jù ní fásitì bì náà ìmọ̀ ẹ̀dẹ̀jẹ̀ lẹ̀ ìmọ̀ ẹ̀dá ẹ̀jẹ̀ lẹ̀ wọ̀lì sáàdù fìlàrù àtàwọn àti mọ̀ bá orí ilẹ̀ jẹ́ àti ṣe gbéraga ń odi mẹ́ta wọ̀jáàlù àlè àṣìyà á. àti ká dá àwọn èèyàn rú ká dọ́kàn àwọn èèyàn rú síra wọn ká sọ ara wọn gbogbo àwọn ọ̀kan nínú àwọn tá a kálẹ̀ yìí kò ní jẹ́ kálàáfíà ò sí ọmọ èèyàn yóò kàn mọ́ rí kí ọjọ́ kù kò ní jẹ́ kéèyàn gbégbé sáyé àlàáfíà. Yorùbá ní ewu ẹ̀ ń wọ alápàtà bíi kó kú. ọ̀kan náà àwọn aṣáájú wa wá sọ wípé bóòlù alápàtà náà ti ń wò náà bó ti wá rí ọ̀dọ̀ àwọn èèyàn ọmọ ń wò pé ó yẹ kí bàbá yìí ti kú yóò sì kú bọ̀rọ̀ kò sígbà táwọn ò ní mí lọ́rùn àdúgbà tí ò bá kú bọ̀rọ̀ báwo làwọn fẹ́ jẹ gbogbo ohun tí olóhùn kó yìí bí ewúrẹ́ ń wọ alápàtà bí ikú kú bẹ́ẹ̀ lọ̀rẹ́ sọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́mọlẹ́yìn tọ́gà tí wọ́n bá sọ pé ẹjọ́ àwọn náà bá ti yẹ ọ̀gá kò sí problem but ká well plan bí wọ́n ti plan ẹ̀ tó ti wà successful lókù táwọn yóò mọ̀ sọ ó kéré nígbà tẹ́ ń ẹjọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jà ti bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ o ó ise ọlọ́run ọlọ́run ẹ̀ kò ní jẹ́ kọ́mọ èèyàn pé ìgbésí ayé rọrùn àwọn èèyàn wọ́n ń sá eré burúkú wọ́n sáré ju nǹkan wọ́n ròyìn àwọn ọkọ̀ ojú irin kan nílùú òyìnbó wọ́n ròyìn eré tí wọ́n ń sá láàrin ìṣẹ́jú àyà kan tẹ́wọ́ pé tá a máa sọ di tí wọ́n rìn fún yẹn nífẹ̀ẹ́ lè bìlí ìfẹ́ láíláí ọmọ yẹn ń sáré jù bẹ́ẹ̀ lọ ìrírí ọmọ yẹn ń sá kọjá inú àlọ́ ọlọ́run wọ́n padà wá parun sáyé náà ni torí pé wọn jábọ̀ fọlọ́n pẹ̀lú ẹ̀sìn Islam látara irú wà tí ń bẹ lọ́kàn wọn àti èrò burúkú tí wọ́n àti nǹkan lè kojú ara wọn rí láburú wọ́n wá ń wò ó pé tó bá yáwọ́ ni ní ẹ̀ka bá ti dé kọ̀ọ̀kan ó ti gbà yí pé àwọn kan ti rẹ́ tòun jẹ́ àfi múra wọn àtẹ̀yìn ti wá àtẹlẹ́yìn fún un torí nǹkan ọmọ èèyàn sọra wọn dì látara àbòsí àti pé kí wọ́n gbàgbé déédé. mo bá ṣe pé ó mọ níbi pé a jẹ àmú ni tọmọ yẹn ò jẹ lẹbọ káàkiri orí ilẹ̀ kò bá náà tún fúyẹ́ nítorí pé a jẹ àmú wọn fi lé ẹnìkan lọ lórí àga rẹ̀ lẹnìkan fi bọ́ bẹ̀ àbí wọ́n fi dìtẹ̀ mẹ́nìkan pé ẹ̀mẹ́jọ débẹ̀ kò bá náà tún fúyẹ́ torí pé ẹni tí wọn ò jó débẹ̀ náà yóò jẹ tó jẹ kótókó láyé àìdébẹ̀ yẹn náà sì yóò dédé pẹ̀lú kádàrọ̀ ọlọ́run ọba ni tó bá mọ̀ fúyẹ́ ṣùgbọ́n àwọn èèyàn nígbà táwọn èèyàn tẹ̀ sọ pé wọ́n ní kí wọ́n ṣe wá àtìfẹ́ nìkan pé ẹ ti sùúrù ni kí lẹ́ bá bọ́ lọ́run ṣe nígbà tí wọ́n sọ̀sọ̀ tí ó gbà ọlọ́run náà lẹ̀ ní o tó bá bá pa ọ́ ọmọ èèyàn àwọn bọ́ lọ́run pa ẹjọ́ bá wá wo àwárí wọ́tọ́nì náà nàìjíríà ìṣesí ìlú táwa wá wà tọ́lọ́ ọba bá dá wa sí bẹ́ẹ̀ wọn bá ka kankan nípa injustice kódà ìjọ ka tírà ó ka tó nǹkan ntí ó àfojú rí practically ní ààbò sí nàìjíríà tó bá jọmọ nàìjíríà nàìjíríà tó káfẹ́ máa sọ pé àyà tó rà báyìí àbí àdéhìtì báyìí tí sọyìn tó wà ní sọyìn Bukhari àbí sọyìn Muslim ó lè mọ̀jọ́ kọ́ èèyàn ó lè mọ̀jọ́ kọ́ èèyàn gbọ́ ìtumọ̀ wá àti ìgan àmọ́ kéèyàn ó wo Nàìjíríà gangan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nínú bí ṣe àdúrà fún olórí ilé ìgbìmọ̀ asòfin ti kékeré torí ọ̀rọ̀ kan tí wọ́n ló sọ àmọ́ kò náà mọ́ sọ̀rọ̀ yẹn lásán o kó mọ́ jọ̀rọ̀ lásán o ibi téèyàn bá ti tẹ̀rì sínú àbòsí ìyẹn máa yọwọ́ ń bẹ̀ o wọn ò fipá mú ẹnìkan wípé dandan gbọ̀n àìmọye mínísítà náwọn tí ì ṣe mùsùlùmí gan tí wọ́n resign àìmọye àwọn bóyá prime minister àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn tí ò sọ pé tí wọ́n láwọn ìṣáájú ọ̀pọ̀tù wa ńlá ìlà àìlọ́lá wa náà muhammad rasulullah wọn ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àdámọ́ ọmọ èèyàn pé àà ah, ah, eléyìí ò bójú mu àwọn yọwọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyàwó báyìí ṣe máa kátó wá sọ ìlú tí thousands and millions of mùsùlùmí wà wọ́n wá sọ wípé òṣèlú ló kù táwọn ń lé àwọn òṣèjọba mọ́ pírẹsì nàìjíríà sì gbé ipò sọ bẹ́ẹ̀ pé òṣèlú ló kù táwọn ń lé ẹ̀sìn wọn pé ní tó kó sábẹ́ òṣèlú pọ̀ nínú ìlú ní òṣèpara wọn inú ẹ̀ ni wọ́n ti fàgà mọ́ra wọn lórí inú ẹ̀ ni wọ́n ti kówó lọ inú ẹ̀ ni bí wọ́n ti jàǹbá ọmọ èèyàn inú ẹ̀ ni bí wọ́n ti pa ẹni tí ò bá fẹ́ káwọn dépò inú ẹ̀ ni bí wọ́n ti bẹ́yẹ sẹ́yìn tí ó bá ń gbọ́ wọn lẹ́nu tí ò ṣe bí wọn. ó ní kókò káwọn tójú tó nù ìjọba gẹ́gẹ́ àwọn òṣèjọba mọ́ o ẹni tí ń ṣèjọba lọ́wọ́ ló sọ yẹn tó wájú pé nìkan tó ti sọ̀jọba tán ló sọ bẹ́ẹ̀ sí wọn wọn á ní picture ẹni tí ń ṣèjọba jẹ́ pé òun tọrọ kan bẹ́ẹ̀ ló sọ ẹ̀rí ọkàn látòkè délẹ̀ láti fàlẹ̀ lókè ni wọ́n ti sọ orílẹ̀-èdè ìlànà yẹn o. ìyá táwọn ọ̀gá àwọn elétò ẹ̀kọ́ universities táwọn akọ síjọba nísìn ó dáa púpọ̀ táwọn bá lè ṣe bẹ́ẹ̀ délẹ̀ ó dáa púpọ̀ gbogbo àná ibi tá a ti ń bọ̀ náà nù. ẹgbẹ́ islam kò fẹ́ kò fẹ́ káyọ oníjàgídíjàgà àmọ́nà tẹ́ ẹ̀ mọ́ gbígbẹ́ ìtọ́pọ̀ ó fẹ́ ya àwọn èèyàn bíi ẹgbẹ̀rún méjì abẹ́gbẹ̀rún mẹ́ta abẹ́gbẹ̀rún márùn-ún bá bá tó bẹ́ẹ̀ ló ń kà tí wọ́n láwọn ti jọba lórí ó fẹ́ ya dáàtẹ̀ wá yọwọ́ pé ẹ máa ẹ wá fẹ́ gbé ẹ lọ ká katapila ìwọ gan ló ti bọ́ sí ìwọ náà ni lọ́mọ lọ fáwọn èèyàn lábẹ́rẹ́ mbẹ́ ó bẹ́ẹ̀ yá tá a dàgbà ẹlẹ́kàn pé ẹsẹ̀ ìdéwò fún bí oṣù mẹ́fà tí bá wọn bá ka àwọn tá a yàn síbẹ̀ àjù wọn lọ àbòsí ló pọ̀ láàrin wa ni wàláhì ràdí máa jù wọn lọ wọn láṣẹ wọn lágbára wọn ní kankan wọn iṣẹ́ yẹn kan tí ń bọ̀ láti sánmọ̀ tí wọ́n hàngì síbẹ̀ wọ́n wá láti inú yàrá láti inú alẹ́ àtàdúgbò àtẹ́sẹ̀ ìdájọ́ ń gbé láti ní kí wọ́n lọ rẹpẹsẹ̀ntì wa ẹ sì mọ̀ nínú òfin wọn náà tí wọ́n ṣe house of rep àbí rẹ́ẹ̀bù àbí kẹlẹ́gbẹ́ rẹ́ẹ̀bù ẹ sojú wa tí ì bá ṣe pé tí wọ́n bá sábò tí wọ́n bá mú jẹ ajẹ́ pé ń tá a fẹ́ kí wọ́n lọ sí ibẹ̀ náà wọ́n ṣe yẹn ó yẹ ká bẹ̀rù ọ̀nà tí wọ́n bá ṣe àbò tí wọ́n mú jẹ tó jẹ́ pé gbogbo bí ìlú ó ti tòrò kò sí kò sínú òrí wọn a sì ń báyé lọ bẹ́ẹ̀ kò sì sí reaction ajẹ́pẹ́ representative tá jẹ́ yẹn náà báwa náà ti rí nù kò sí kò sí analysis mi tẹ̀lé fún jù bẹ́ẹ̀ lọ tó bá rí pé a fẹ́ yọ wọ́n bí àbòsí wọn lè go fọ̀dà táwọn eléyìí bá ṣe ní ọba ti yọrí omi inú òtún kún omi inú òtún kún omi inú òtún kún ẹni máa ń bẹnu ìjọba kó máa ń gbọ́ bá a ṣe máa ṣe nù kò sí ẹnìkan yọ bíléèdì sẹ́lẹ̀ kan bìlẹ̀ kà sí ìbọn tẹ́ wàá sọ pé ẹ̀yin torí pé wọ́n á fi àpòrú tí wọ́n lẹ̀ pé ẹ lọ kó àwọn tí ń ṣe jàgídíjàgan wá pé bá bá tẹ̀lé béèrè ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba ó ní bíyà ti máa béèrè sẹ́nà ìsìlámù ti fẹ́lẹ́ yìí lóòótọ́ kìtì pé ẹ máa fúnlé ẹ máa wá lọ fún ẹ ẹ̀sùngbó ẹ máa fúnlé ẹ máa dáwọn ilé ìjọba rárá ẹ ìjọba alẹ̀ fún wọn kí wọ́n ṣe wò ẹ rí i pé nígbà tó bá yá fúnra rẹ̀ àtọ̀tọ̀ tó yá kú òun bẹ́ẹ̀ tú láti láwọn àyàn tá a fẹ́ ó dá ká fi sùúrù ká wá sí faradà lórí ìnira tá a bá rán nígbà tá a bá ń béèrè fẹ́tọ̀ lọ́nà tó bá làákà ìlú ìnira tó bá wà ń bẹ̀ ká sì faradà fún Islam pèpè sí irú bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ká kà kọ́yọ̀. déédéé tá a wí tó bí ọtọ tó jẹ́ pọ́nmọ yẹn pàdánù ó ní sábà bí ṣíṣẹ́rí àti gbígbórí kò níbi níbi òdodo àti kọ́ni yìí wọ́n á fẹsẹ̀ nílẹ̀ lórí àṣìṣe ìmọ̀ látara ìmọ̀ kan àbí látara àdòtí tí ẹ̀ bá wá jẹ́ pé látara ìmọ̀ kan ni ló fi ju déédéé lẹ̀ fàyìláàjò alẹ́ ẹ̀lú ìmọ̀ òun ni oògùn tí yóò lò fún tó bá jẹ́ pé látara àbòsí ni oògùn tá a lò fún náà ni pé yóò fàbòsílẹ̀ kó do déédéé Awa ní bùkátà sí déédé tá à ń wúyè púpọ̀ jù lásìkò tá a wà yìí a ní bùkátà sí gan inú ẹ̀wọ̀n òun ni tó bá jẹ́ pé one hundred and fifty million àbí one hundred and sixty million lọ́mọ nàìjíríà jẹ́ inú ẹ̀wọ̀n ayé òun ni one hundred and forty million wà àwọn tó kù tá ń ṣèjọba wọn ò tó yòókà tí mo fi lẹ̀ mọ́ mo kàn bù sẹ́yìn díẹ̀ àwọn tó kù tá a lè sọ pé àwọn náà wà ní ìjọba àtàwọn èèyàn wọn tí wọ́n fún lóúnjẹ tí wọ́n ń bọ́ táwọn náà jọ ń yọ̀nú àbòsí èèyàn péréte ni wọ́n. òun lèmi fi sọ wípé ẹ má kí àwọn olóṣèlú kú oríire mọ́ mo mú látọ̀dọ̀ àbá mi kan tí ò sí láyé mọ́rọ̀ yìí mọ̀ lọ́ọ̀ wọ́n máa ń ṣe kíṣẹ́ẹ̀tì wọ́n máa ń ṣe nàfíhà sínú ẹ̀ wọ́n sọ ní ọ̀rọ̀ wọn wípé sábàwá ròyìn ẹnìkan pẹ́ ni re ni wọ́n láwọn ìròyìn ẹ̀ ti ń láyé tó bá kó láyé tó bá pé bẹ́ẹ̀ ti mọ̀lẹ́ni re náà ló bá kó láyé àwọn sọ̀rọ̀ ẹ̀ sínú késẹ̀tì àmọ́ sẹ́mi ní wàá sọ̀rọ̀ ẹnìkan pẹ́ ni re ni tí ó yí padà lọ́la mo sì ti fọ́n rẹ́kọ́ọ̀dù síta torí náà tí wọ́n fi kó láyé wọn ọ̀rọ̀ yẹn ti mí. inú súnà fáàmì tí mo tí tọ́ka sí inú súnà tí wọ́n tí wọ́n fi kó láyé. wọ́n máa ń ṣàdúrà àfẹ́ǹtì ń ṣe dáadáa tí ń sẹ̀mí ni tí ẹ̀ bá wá kú òdo tó bá wá kú tó ẹ pé lórí bẹ́ẹ̀ náà ló ti wà wọ́n fẹ́ wá dápẹ́ wọn ẹ wo ti ẹ̀kọ́ ṣe o kí là ń kí àwọn olóṣèlú kú oríire sí ni pé àwọn náà wọlé o congratulation kí ni ìtumọ̀ ẹ̀ ẹni tó jẹ́ pé rẹ́ẹ̀pù ni ẹni tó jẹ́ pé ìdààmú ló bá lọ bẹ̀ẹ́ tó bá tó bá àwọn àwọn àwọn sọ̀hábà àwọn máa sọ pé tó àwọn fẹ́ yọ ọwọ́ torí pé àwọn páyà fìtínà ti ń bẹ níbi iṣẹ́ yìí bóyá kó mọ̀ jẹ́ pé àwọn òní lè ṣe déédéé nínú rẹ̀ nínú gbé tí umaru ọmọ kàtó ọ̀rọ̀ dí Allah ta'ala nù tó pèlà kókèlà àlùjáná nù táà ti ti fún níwèé rẹ̀ àlùjáná wípé ẹ̀mí ò tí bọ́ ní ẹnu ẹ̀ tí mi sọ pé ah mo ti ń tàn máa kó jẹ́ pé mi ò dípò yìí mú wọn ò sì fàwé ẹ̀rí àlùjọ́nà rẹ̀ yá o ó wà náà mẹ́wàá tánàbí sọ náà àdìsí pé wọ́n ń bẹ ọmọ àlùjọ́nà ni wọ́n o àdìsí èèyàn mẹ́wàá àdìsí kan tó pé èèyàn mẹ́wàá sínú ọmọ àlùjọ́nà ní lágbájá ọmọ àlùjọ́nà ní lágbájá kìí sẹ́nu wọn ní ọmọ àlùjọ́nà o tó sì tún sọ pé nínú àwọn mẹ́rin tó jẹ́ pé nínú àwọn mẹ́rin tó tún sọ ọ̀rọ̀ wọn fún wa pé ẹbí e n'i sọnù ẹ ọrọ ọ̀rọ̀ wọn mọ́ dáadáa ìlànà tí wọ́n bá fi lélẹ̀ o ó mọ̀ lọ́wọ́ kàtọ́ bíi a sì rápẹrẹ àti tàbí wọn ti lògbèsè ayé wọn. àwa ń ké sí àwọn onílàákàyè lágbàńlá ayé pàápàá jùlọ èdè wa àwọn adájọ́ àmì náà sì yà sí yìí. àwọn olóṣèlú ọ̀yàn fakirin àtàwọn tí ò sínú wọn tí wọ́n jẹ́ oníròyìn lásán <coughs> kí wọ́n gba wáàsí kí wọ́n gba dáwà yìí láti dá déédé padà sínú àwùjọ kí déédé ó lè padà rinlẹ̀ láwọn orígùsù wa lè àpò mọ̀ náà sóbìlì kristi káwọn èèyàn lè wà lórí déédé ọlọ́run tó bá máa pé bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ fàdílù wàyí dà kóṣtó fún àdìlù tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀ máa ṣe déédéé bí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kánàdà kúrbà kọ́dà kó jẹ́ pé ẹni tí ń lọ̀rọ̀ dálé lórí ẹni tí ń lọ́sàbòsí ó lè jáyà yín ó lè jẹ ọmọ yín ó lè jẹ bàbá yín ó lè jọrẹ yín ó lè jẹ ìran yín ẹ wá jẹ́ òjẹ́ pé a kàn ń kà síra létí lásán ẹ jẹ́ káwa náà ká gbé yẹ̀wò ẹ jẹ́ ká gbé yẹ̀wò. practically pé tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ báyìí kó wá jẹ́ èmi àti tó jẹ́ pé àjọ kódà èmi ní má bá ara jà bọ̀ ọjà kan náà làjọ ń ta ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá àjọ wọn sọ kan náà ni irú ilé tó kọ́ ẹ̀ lèmi náà lò ọ̀rọ̀ wá délẹ̀ mọ́ wá jẹ́rìí lórí tó jẹ́ kú ló tó sì di ó ń sẹ náà onímọ̀ nípa nǹkan tí ọjọ́ òfin lójú tù sọ wà fẹ́ sọ kìtì kí wọ́n rẹ̀ ń sọ ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ wọ́n lọ́sọ̀ kó ló ṣàbòsí ẹ dákun ẹja gbé káwọn ibi tí ìmọ̀nì tó dìde tó lágbára dé àti pé ẹni tó ṣe yẹn ó yẹ kó ti mùsùlùmí òdodo ọ̀rọ̀ mùsùlùmí ò sábà tó bá jẹ́ mùsùlùmí òdodo yóò ti nígbà tó ọlọ́run ní kristu ògbé òyìn lẹ̀ lásìkò gbà ìwọ ọmọ ìwọ ọlágbájá bóyá jẹ́ ọmọ ìyá rẹ̀ ní islam àbí kìí sọ ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn tó ìwọ ọlágbájá o sàmójúkò fún mi o àṣìṣe mi o mo fọ náà bá bẹ̀ ọ́ ìyá máa sọ bẹ́ẹ̀ àti sáyà rẹ̀ fún lẹ́ẹ̀kan pé ẹ má sì kọjá àlà o kódà bó jẹ́ pé ẹ̀ ń tẹ́ ẹsẹ̀ sọ ọmọ ìyá inú ẹ̀sìn islam ìbọ́lọ̀ ló sọ̀rọ̀ ẹ má ṣàbòsí o déédéé ní kẹ́sì gbogbo àwùjọ tí bá ń tòrò a máa rí déédéé bẹ́ẹ̀ débi kan báwo ìjọba ti ṣe ń dàrú sí àbúrò tó fà síbi ń dàrú tó bẹ́ẹ̀ àbòsí jẹ́ ọ̀kan pàtàkì ńbẹ̀ nínú irú àwùjọ bẹ́ẹ̀ tí ò bá sí déédéé látàsàkínú hayat wàlàdáàdà olùkú ẹ̀mí ò ní balẹ̀ wàlàdáàkàrà olùkúlù ọkàn ò ní balẹ̀ ẹni tá à ń darí ò ní fọkàn balẹ̀ ẹni tí ń darí ẹni ò ní fọkàn balẹ̀. Ewu wo bó ṣe rí lórílẹ̀-èdè nìyẹn ẹni tá à ń darí kò ní fọkànbalẹ̀ ẹni tí ń darí ẹni kò ní fọkànbalẹ̀ àwọn èèyàn ti ẹlòmíì ti lose hope kò ní parẹ́ wọ́n yóò pààyàn ẹlòmíì lose hope ó sì parẹ́ ẹlòmíì lose hope kò ní wọ́n yóò pa ìmọ̀ yẹn kó tó kò ipe àtúntò ìbá fọmọ nàìjíríà ló kù ó tó lọ tó dábàá mú ẹlòmíì tí yóò sì túmọ̀ torí pé ti tẹ́ra òun lọ́rùn níbi àbòrú irú ìyàwó lòun ò pa ó ti pọ ọkùnrin ó ti pọ obìnrin ó ti pọ ọmọdé ó ti pàgbàlagbà ó ti pọ ti pọ tó bá yóò máa wá sí fàájì o òun dúpẹ́ pé òun pa ọlọ́pàá òun dúpẹ́ pé ó lóun ò regret rárá rárá pé kò sí tó jọ náà rọrùn kí ló fà ṣé gbogbo èèyàn ní wàá síràn èèyàn péréte ní wà síràn owó ọ̀jọba tó bá jẹ́jọba rí déédéé agbára àwọn ọmọ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jáde máa ti kó dàbí ò bá sí wọn dà táyé tí wọ́n ti ń ṣe tí ti ẹni tó rọ̀ tó tó dùgbàdù fọlọ́run lọ́nà ẹ̀rọ ó kéré pọ̀ nínú àwọn tó jẹ́ pé tó bá dá nǹkan báyìí wò ó ti mọ̀ jìyà rẹ̀ òun ló fà á tí wọ́n fi sọgbójẹ́ mọ́wọ́. bóòlù sẹ̀mí ó sì rọrùn. fẹ́ni tó jẹ́ pé gbogbo ojoojúmọ́ ayé ìbànújẹ́ ló fi ń lò bìnnà ájílì mọ́tòlámọ́tì mọ́tòlámọ́tì torí àbòsí kan tí wọ́n ṣe fún àwọn ọmọ ìyá wa kan lórí rédíò wọ́n ń ṣe kan láàárọ̀ yìí wọ́n á lórí pé ìjọba fẹ́ yí nọ́mbà ọkọ̀ padà ó wà nínú àwọn ọ̀rọ̀ kan mẹ́nuba àbí àwọn ọlọ́padà ó mọ̀ kan àbí àwọn ọlọ́run gba nọ́mbà míì ẹ wo wọ́n á sọ pé nọ́mbà tẹ́yìn sọ pé ẹnìkan Ọkọ ẹ̀ tí màá ń wà kò mọ̀ wọ́n tó nọ́mbà yẹn sẹ́wọ̀n kó sọ̀rọ̀ ìyẹn ni pé kó lọ gbọ́kọ̀ lẹ́nìyẹn o tó pé nọ́mbà tí ó gbà kò ń ta ọkọ̀ yẹn ọkọ̀ yẹn ò lè tó nọ́mbà tó jẹ́ igi ní fi ń kó kan àbẹ́ẹ̀dún ní fi ń kó látẹ̀ wá gbòòrò. kò wá sí pé kí ìrọ̀jọba pé tá a bá ṣe báyìí ẹ̀rín ìjọba ni ogun ogun tí àwọn èèyàn ò gbé kan tó sì ju ogun kan lọ ìjọba fi ń jara bí inú fà táwọn èèyàn fi yarí inú fà táwọn èèyàn fi sọ̀rọ̀ ìtínú inú fà tọ́kọ̀ lọ fi jákàmù náà tọ́kọ̀ pé tó bá gbà làwọn ò fún un aráàlú wa àtijọba wa takàngbà kálukú wa ń dẹ̀dẹ̀ ara wọn sọ́jọ́ wa mo bó wa tó wọn lò mọ́ síbẹ̀síbẹ̀ náà tó ń ti mọ̀ kó wọn pa wọn síbẹ̀síbẹ̀ náà tó ń ti sọ́jà wọn pa wọn sọ́jà dára ibi sọ́ra wọn pa sọ́jà ààyè ó tètè jáwọ́ kó tó dojú ààyè ó tètè bára wa sọ̀rọ̀ àmọ́ ìpadà fáríkì àmọ́ yẹn mọ̀ kì í ti pé bóyá eléyìí wá sí eléyìí ò pọ̀ gbogbo ara ti gbà bẹ́ẹ̀ àmọ́ ká fún àlàáfíà ara ká fi lo ayé ká sì pètù ká pè lo àlìkíámà àlàáfíà àtàlìkíámà ká tó kò láyé wàláì ìlú fọmọ ádámà kéèyàn máa tẹ̀mí ìgbẹ́lú àlàáfíà ara ìgbà tọ́lọ̀ ń lọ tó àlìkàmà ti tó báyìí ọ̀sán ọmọ yẹn ń tẹ̀mí bí kò ráyè bí ìlò nírọ̀rùn kò tún ní preparation kan fún ọjọ́ gbéra àlìkàmà mùsíbà ńlá ni o kì í ṣe gbẹ́ngbẹ́ tó rí jẹ tó rí ló gbádùn o kì ṣe gbẹ́ tó wà nípò ló lálàáfíà o ẹlòmíì ẹlòmíì kábàámà kò ń dépò èyí tẹ́ kí wọ́n pé congratulation yẹn ẹlòmíì ti regret ẹ̀ nítorí máa ti wà ájókòó di òun gbogbo orílẹ̀ yóò rí mọ̀ ẹni tí ó regret náà ó fẹ́ regret nígbà tí yàgò sí bá ti ń tẹ̀síwájú lọ táàmù wá sópin pẹ̀lú títẹríba fọ́rọ̀ ọlọ́run bá subhanahu wa ọlọ́run wa sọ̀kalẹ̀ fún anú áyà ọlọ́run dájọ́ sí àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn ọlọ́run ẹ máa dúró déédéé pẹ̀lú títọ́ àti déédéé ṣùhàdá àlèlà ẹjẹ́rìí kan ẹjẹ́lẹ́rìí tó jẹ́ máa bẹ fọ́lọ́run lórí pé kẹ́ máa sàmúlò tọ́lọ́run bá sọ̀kalẹ̀ pé tọ́lọ́run wí ni tó fẹ́ ni tó fẹ́ ni wà láwọn ará àwọn tó fi kún kódà kó jẹ́ pẹ́yìn náà lẹ́sà ìdá pé ah ibi èmi mo ṣe mistake àwọn afáàmà nínú ẹ̀sìn àwọn afáàmà ṣe bẹ́ẹ̀ wọ́n ní an actor mo ṣàìṣe bí ọ̀rọ̀ yẹn ni wọ́n sì ṣe fatiwa ni wàláwàlá nǹkan sì kù bẹ́ẹ̀ náà ni ká fẹ́ra wa ká bẹ̀ra wa awolè wa rèé déyìn àbí òbí méjèèjì ló ṣẹ̀ ẹ sọ fáwọn náà ṣẹ̀ wàlẹ àkọrọbí àwọn ẹbí yín kì í tún sì ràn yín o torí pé ẹ̀yà pé Yorùbá ni Yorùbá ni ìnẹlòmí ó fi jóná Ọlọ́run lálùkẹ́ àmọ́. kò ní wo circumstances tó rọ̀ pé bóun lè kan yìí ti rí gan bóun lọ̀rọ̀ yìí ti wá yorùbá ni yorùbá ni gbàgbọ́n ti sọ pé onítọ̀hún ní dìde gẹ́gẹ́ ọmọlẹ́yìn ní ọ̀gbẹ̀rẹ̀ kíámà àbí kó má bàa bẹ́ẹ̀ kó láyé yorùbá ní ọmọ ìjà fún tiẹ̀ kò ní jà fún kò ní tún wá yorùbá lọ àwọn ọmọ fàjá àtọmọ jàgbó ni kí ni wọ́n ń jà ní lórí kí tó bẹ́ẹ̀lẹ̀ kí ló fàdé ẹlòmíràn ní wò mọ́ òun náà yọ yóò yọ UTC ni àlọ́ kánà dùkú nínú ọmọ ọjà gangan fúnra wọn wọ́n fún lè bára wọn jà fi pé àwọn lẹ́yìn tẹ́ báwọn kan jà ń àdúgbò mi làwọn ti ń nínú yìí náà kò ọlọ́run ni ìyẹn àkúńgọ̀ níyan tẹ́ni tí ó bá jẹ́ ọlọ́rọ̀ o sóràtún nìta àyà one thirty five ni mò ń kà o sóra kẹrin àyà one thirty five o tó bá jẹ́ ọlọ́rọ̀ ẹ má ìdí ẹ o àwọn tó bá ti o. ẹ má wàá kó tó torí kó tó sì náà lẹ́sìn ègéńsì tó bá jọ lọ́rọ̀ ẹ má ṣáìdì ẹ̀ torí kó jọ lọ́rọ̀ tó bá jọ lọ́sì ẹ má ègéńsì pé kí ni ó ṣe ọlọ́run ṣe mẹ́wàá wàláhì torí pé àwọn èèyàn ní ìsìn ọ èèyàn fún ẹ lẹ́yìn wọ́n wá ẹni tó gbà bẹ́ẹ̀ lẹ̀ torí pé kó mọ̀ yàn kò rẹ́ni tó gbà bẹ́ẹ̀ lẹ̀ àbìgbà tí àjẹ́ náà rí pé ẹ fàtí ilẹ̀ yóò máa lọ ibi tí àjẹ́ rí náà tó yẹ kó lọ gbọ́n láìsẹ̀ séjà parí síbẹ̀ wọn àwọn yẹ kó wà lọ́kàn yín pé jà ò parí síbẹ̀ wọn ọlọ́run máa ń jà fáwọn àtẹ́mbá sàbòsí fún un. Allahu awla bihima ọlọ́run ọba ni ọ̀gá àwọn méjèèjì òun lè lè dá àwọn méjèèjì ẹ mọ́ sàbòsí falata tẹ̀lé olùhàwà ẹ má tẹ̀lé fẹ̀nu à ń tàdílù ẹ à ń tàdílù lọ síbi pé kẹ́ ẹ má ṣe déédéé wàyí tàlẹ̀ wò àwọ̀tọ̀ rídù tẹ́ ẹ bá wá sẹ́ríkò mi òdodo ẹ sẹ́ríkò mi déédéé fa inna Allaha kana bima ta'maluna khabira olùmọ̀ alámọ̀tán tí ó fúnni ní ro àtẹ̀sán tí yẹn bá ṣe ńlọ́lọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wọ̀ bákan náà lọ́nà sọ pé falidalika fàjọ torí déédéé ní kọ́ máa pèpè sí òwà lákìn kó o sì dúró dọ́gbadọ́gba kàmá òmìnira gẹ́gẹ́ bá a ti pa ọ́ láti rẹ̀ wọlá tàtà ni àwa àhún mọ́tẹ̀lé fẹ́nu àwọn èèyàn táwọn èèyàn láwọn fẹ́nu àwọn náà mọ̀ pé kò ń dáǹsẹ̀ ò dáa táwọn olóṣèlú bá ń ròyìn táwọn kọ̀ọ̀kan tó oorun Islam bá ń bẹ lára wọn tó ti ń bẹ lára àwọn olóṣèlú tí wọ́n bá ń sọ bí wọ́n ti ń pa bí wọ́n ti ń kún fún yín ẹ sì wò pé ẹ̀yin náà sì wà ń bẹ̀ lónìí ẹ̀yin náà sì wà láàrin wọn ní kí làwọn fẹ́ ṣe àwọn ni mọ́tò ń ṣe nìyẹn ẹ sì wà ń bẹ̀dọ̀ ni torí ẹ̀ tó bá ti fájú wá pé ẹ mọ́sòsìlú fún yín kì í sẹ́ńtà lè bá wí o òṣèlú ìdánṣe wọn sọ fún yín pé ẹ mọ́ ṣe ẹ tó bá sọ fún yín pé kò sí tó dúró mi ká sòṣèlú òṣèlú ìdán bá gbé kalẹ̀ lórí déédéé kò takora wọn ó ti fẹ́ lórí nǹkan èèyàn bá ń wá fáyé ní wá ní àbálùkì àmọ́ tọ́ba náà agbọn táwọn èèyàn ò ti ṣe déédéé yẹn náà oníkálukú náà ló fẹ́ tinú ara ẹ ṣe o kìí ṣe gbogbo ẹ̀ náà fi mú yẹn papá mọ́ra o mo sọ̀tàn kan tí mo lọ rẹ́ǹtì mọ́tò tọ́lọ́pàá mú mi ọlọ́pàá tó mú mi kò kí ọlọ́pàá pátápátá ni kò sábò tí kò sí mágò mágò kankan àsìkò tó bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ìbẹ́lẹ̀ òkúrò tó bàjẹ́ mọ́ láyé tó kiri sí ìdìbàkọ̀ tí ò jẹ́ ń lọ mọ́. ó wá di pé ọ̀gá ọlọ́pàá kan ASP òun ló wá jáde láti mọ ọ́fíìsì pé alfa kí lẹ̀ ń wá ń bí nínú police station wọ́n á sọ tó ṣẹlẹ̀ fún ọmọ náà dà wọ́n tún ti lọ lọ́ọ̀dẹ́ ń lọ wọ́n ń kọ́ àwọn èèyàn wá kódà àwọn ìyá sí mímọ́ a sì ń lọ mìíràn àwọn ará ń jẹ láti Ìbàdàn wọ́n bá ní tí bá dé kọjá kí n mọ̀ kọjá kí n gbọ́ wọ́n bá tún dé wọ́n tún káwọn míì dé mo bá fẹ́ lọ ọ̀dọ̀ ọ̀gá ló bá kéwì lọ́nà ló bá dáná pé ọmọ ló bá ń sọ ló bá ọmọ ya bí ó ṣe kékeré ọ̀gá bá gbọ́ ọ̀gá bá jáde ó ní jẹ̀ nílì ọ̀tọ̀ ọlọ́ọ̀ni wọ́n mọ̀ yìí bó ti ìbára tó ló tó ń báyìí síbi orí yóò fọwọ́ pé pẹ̀lú

láti ibi pọ́tù ẹ̀ tó fi ba sẹ́wọ́n tàn jẹ́ so àwọn èèyàn ní tiwọn lọ́wọ́ kì í ṣe gbogbo ẹ̀ ní pé bí wọ́n ṣe fẹ́ ká ṣe náà nìyẹn ẹni tí ó ṣe déédéé tí ó ṣe tọ́ lọ́hùn tó bá rí kò yẹn dì mú ọ̀kan ní gbogbo ọkọ̀ tí ń jẹ́ kò jọba yóò fi sin lọ́hùn ẹni tí ò bá wà ní ṣe ṣe fún tó ti bẹ̀rù ọlọ́hùn the next ni kó ń gégé ẹ kó kọ̀wé ẹ èmi ò bá yín ṣe mọ́ èmi mọ̀ pé bẹ́ẹ̀ ti ń ṣe nìyẹn o bẹ́ẹ̀ bá lọ bí òṣèlú tẹ́ẹ̀ṣẹ̀ nìyẹn o tó bá di pé àparùtù ló kù àáhàn àwọn èèyàn lè mọ̀ ni owó náà owó transform àwọn àápín ni owó títì wọn ẹ wo àwọn ìlú ẹ wo bá ti rìn káàkiri ìgboro ẹ wo àwọn tóbi dẹ́kọ̀ọ́ àwọn títì tẹ gbà kọjá láti gbọn náà kan sí gbọn náà kejì òní títì tán tó ṣe tẹ bá wo àwọn agolé tẹ wọ tíìtì ẹ sọ pé subhanallah láwọn àdúgbò mi tí sọmọ adámọ̀ ní ti ń gbébi tí ẹ rẹ̀ ti di black wàláhìlà àbí táwọn ìjọba ti wà bẹ̀. tó níbi eléyìí nítorí ọ̀rọ̀ ń pè wá sákèsí nìyẹn o ẹ má ẹ o ẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún wa tí mo ń bá lọ òní pé pàlátà tàbí àwa àwọn mọ́tẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn níjàjọ gbà káwọn máa ṣe tí ò bá tọ́ máa ń lọ́wọ́ ní kìtà ẹ máa sọ èmi ni wọ́n pa mí látàgbé kí ara yín ni o Allahu rabbuna wa rabbukum ọlọ́wọ́ba lọ́wọ́ba ẹlẹ́dàá wa ọ̀nà sì lọ́lọ́dẹ ẹ̀yìn náà lana a'maluna na o a'malukum àwa ní níta àdìsọ́kàn tàbí sílọ̀n ẹ̀yin náà ní tẹ̀dìsọ́kàn tàbí sílọ̀n ẹ má wá kó wa ń pàpà mọ́ra ń bí pé àtijọ́ ẹ bá ń sábò àjọba yìí sọ pé mùsùlùmí òdodo ní gbogbo sábà bára wa وإليه المصير الحمد لله الذي أكرم بالإسلام أولياء وشرف بالإيمان وشرف بالإيمان أصفياء وأقام بالميزان والعدل أرضه وسماءه أحمد ربي حمدا كثيرا طيبا مباركا فيه حمدا يستذل وافدا نعمانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أدخرها ليوم يوم اللقاء وأشهد أن نبينا محمد